Eh, bí mo ti ń sọ lọ ṣùgbọ́n ọ̀rọ̀ ilé ayé ti fẹ́ sún mi i'm sick and tired ọ̀rọ̀ kékeré báyìí lèyàn sọ àtàwọn ọ̀rẹ́ ẹ̀ àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ gbogbo wọn kàn táwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ kékeré déwọn fi english or yorùbá sí wọn máa táwọn ọ̀rọ̀ wọn á change gbogbo ọ̀rọ̀ yẹn ah kí lèyàn fẹ́ ṣe nu ayé gan tó tó tó tó fẹ́ tẹ̀ èèyàn lọ́rùn wo tó bá tó bá ṣe tán wá lọ gbági jàre. sórí ni kí n fi gbági ni àbẹ́sẹ̀ lọ́jà ń gbà yẹn. dáadáa yín náà kúkú mọ̀ pàlápàá sí i ìmọ̀ dáadáa. wọ́n bá mi lọ sọ́jà gbági ọjà gbági. ọjà ẹ sọ pé ọjà ọjà ẹ ń lọ. ẹ lọ mówó ní lórí ìdálẹ́ tébù bọ bọ dúró ìwọ mo rò bó gbádùn díẹ̀ nínú ìgbà òyìn yóò ah, ìkúnlẹ̀ mi kẹ̀kan lórí ẹ̀ kó látara rẹ kúrò wájú mi jọ tó ṣe rí àbí kó máa lògò kiri inú ayé padà ọ̀rọ̀ kékeré o gato miau e o capote, toca aqui o piloto.